oníbèrè tún béèrè bákan náà pé ṣòkòtò mùsùlùmí kí ni ìdájọ́ tó bá kọjá kókósẹ̀ hmm. ǹjẹ́ ẹlẹ́ṣẹ̀ lónítàn àti pé gan tó bá tó bá kọjá abẹ tó bá fi kírun sọ́nà ọ̀rọ̀ gbàrú òun bẹ́ẹ̀. tọ́ ọlọ́mọṣẹ́ àfọ̀n alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí pé ó túkù kan bẹ́ẹ̀ irùngbọ̀n oníbèrè kó méjèèjì pọ̀ ni abẹ́lẹ́ jẹ́ káwọn náà ń gbọ́ ètò àlùbáyà náà wọ̀ tìbíyà lọ́wọ́ àti irun ọ̀gbọ̀n níní kò yẹ kó máa là wá lóògùn hmm. ilẹ̀ yorùbá ta kàn ti sọra wa lẹ́nu ó náà ni a ti sọra wa lẹ́nu ẹ rí i pé ilẹ̀ yorùbá yìí nísìnyí a ti sọ ṣòkòtò gígé àtànírun ọ̀gbọ̀n a sọ di símbọ̀ àwọn ahàlùsọ́nà wàlùjàmá wọn bá ti rẹ́ni ó gé ṣòkòtò nísìnyí àbó nírun ọ̀gbọ̀n bá a bá ti pè lálùsọ́nà kí látù pé aditẹ́bù léyìí meanwhile tá a bá dá àwọn ìlú tí islam ti nílẹ̀ dáadáa sẹ́rí àwọn oníṣúfí tẹ gbà káwà sí wọn mọ́ ń takora wa hmm. nínú àwọn ìlú wọn ìbára wọn jà sínú gbà wọn ìbára wọn jà sí ṣòkòtò torí pé àtọ́níṣúfí ibẹ̀ hmm. àti tàbùlíìgì ibẹ̀ hmm. àti ahlu sunnati wal jamaa gbogbo wọn pátá ni wọ́n jọ ń gé ṣòkòtò gbogbo wọn pátá nẹjọ nínú gbà oníṣúfí sì ni ẹ bá ní kùbùrá àbí títí ṣe kùbùrá àbí títí ṣe wà nífà lọ́wọ́ báyìí ṣòkòtò lólòkè yìí irùngbọ̀n ló sì pọ̀ yìí tí ò ní máa fa oníṣúfí sì ni so amọ́ra pẹ́lẹ̀ Yorùbá eh, àìmọ̀kan gbalẹ̀ púpọ̀ àìmọ̀kan tó gbalẹ̀ ó wá jẹ́ ká mọ̀ rí òun gbà tí ṣòkòtò ní nǹkan àwọn alùsùn náà meanwhile ogun tá a jẹ látọ̀dọ̀ ànábì wa Muhammad ni sallallahu alaihi wasallam tí ó pé kò yẹ kí ìwọ wà lára tá a jà sí hmm. so àmọ́ ìlú ta bára wa náà ní wa mọ̀ má láyé wa ṣẹwárí ṣòkòtò ọ̀rọ̀ pé yẹn já lùsùn náà kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ànábì ló wí bẹ́ẹ̀ ànábì ní izratul mu'mini ila adolati saqai ìwà àkàlílà ansofi saqihim ó ní aṣọ olùgbàgbọ́ òdodo tó bá wọ̀ kó dé àárín ojúgun ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó ní tí ó bá wá kúrò ìdá àárín méjì ojúgun thumma ila ó lè máa lọlẹ̀ tí lílọ rẹ̀ ó fi padà débi kókósẹ̀ ànábì wá ní wàmọ́kánà asúfàlàmì ń dálíkà fàfinnáà in tó bá ilé wa kọjá kókósẹ̀ ọ̀hún tẹ́rí tí ò bá ti kọjá kókósẹ̀ kókósẹ̀ ọ̀hún àrí ibi ẹsẹ̀ wo kálukú wa ní kókó báyìí tí ń bẹ́ bí ẹsẹ̀ wa lẹ́gbẹ̀ẹsẹ̀ tẹ́rí ẹ̀sùnkò tó wá ń bọ̀ láti àárín ojúgun ni wá ń bọ̀ ni wá ń wálẹ̀ kódà tó bá dórí kókósẹ̀ kì í kọjá àlà àmọ́ tó bá ilé kọjá kókósẹ̀ ní wálẹ̀ lọ ní jìyà hmm. wa lọ́mọ aná ọ̀rọ̀ anábìwá Muhammad ló jẹ́ pé mímọ wọ́sọ̀kò tó ń lẹ̀ kabiratun min kaba'iri dhunub ọ̀ràn ńlá ni nínú àwọn ọ̀ràn ńlá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́dá kò mọ́ṣá làwọn ń bẹ̀. ẹlẹ́bìlì wa níbi ọ̀tọ̀ àwọn àfáà kan pè ní mọ̀kúrú wọn náà láwọn àfáà kan hmm. aláwọn sọpá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá ilé kọjá yìí níbo ní rafinna ẹnìkan ní ẹ̀bọ̀jẹ̀ bọ́lá Abubakar pé tí kò tó rẹ̀ mọ́ ń kọjá ó ní Abubakar jẹ́ nìkan tó yẹ pé ìkannú ẹsẹ̀ rẹ̀ méjèèjì máa ń yẹ̀ báyìí ó wá ní ṣòkòtò tóun bá wọ̀ ó máa ń ó máa ń fẹ́ lọlẹ̀ ó ní wà ó ní wọ́n bí tí máa fẹ́ lọlẹ̀ òun máa ń fa nǹkan òun òkè padà ṣòkò náà máa ń filẹ̀ so bí bá fẹ́ lọlẹ̀ kọjọ́ kó sẹ́ owó ṣe kí ni owó tí wá fà á owó tí wá fà á owó tí wọ́n ti máa ń fa nù òun òfilẹ̀ ẹ̀dá kò sọ̀rọ̀ yìí ò gan ju sọ fún wa pé àṣé ó kọjá bẹ́ẹ̀ tó ká ní pé kìí ṣe nǹkan bú ni ànábì wó sọ fún ni pé jó mọ kọjá bẹ́ẹ̀ àgbà ànábì gbọ́ pé òun ti ń fa ànábì náà lásìkà mímọ́ yẹfàálùwú kòyàlà ìwò òfin tiẹ̀ ṣe fáàrí torí pé ẹni bá tún wọlẹ̀ fi ṣe fáàrí ègún ti ń bẹ lórí irú wọn ni pé ọlọ́run ọbọ̀ ní ó síjú àánú wọn lálùkìyàmọ́ ọlọ́run ọbọ̀ ní bá wọn sọ̀rọ̀ lálẹ́ kìámọ́ ọlọ́run tó wá jẹ wọ́n níyà ẹlẹ́ta ìyẹn tó bá tún wọ́ ti fáàrí amẹ́rin tí ṣe ò bá débi fáàrí ìyá rẹ̀ ni pé fàfinà ọlọ́mọṣẹ́ wa lọ́mọ aná bá a ti wá wí yìí òun náà nìdájọ́ ká máa fárun gbọ̀n hmm. àrọ́mù náà má fárun gbọ̀n rẹ o fi irun gbọ̀n rẹ ṣe kí ni kí ẹ fi jọta nẹ́bùwà Muhammad kò síbi tí wọ́n ti ròyìn ànẹ́bì fún ọtọ́ ní ròyìn ẹ̀kọ́ nínú ọgbọ̀n púpọ̀ òun ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà kálẹ́nu mọ́ pọ́ọ̀tì ẹ̀kọ́ ti ànẹ́bì náà ni dákun èyí ò náà tó àbí òtó èyí ò náà yẹ àbí òyẹ ẹ kí lọ máa lò fẹ́nu rẹ sí kí lọ máa takwa anábùwà Muhammad sí ọlọ́dàkùn mọ́sà lẹ́sẹ̀ oníkálukú wa dúró irun gbọ̀n anábùwà Muhammad sallallahu alaihi wa sallam anábì ní jùzù ṣàwárì àwọn irun mú yìí anábì ní yìí ẹgẹ kó dínkù ẹ dínkù dáadáa wà á rúkọ lèha ó láwọn irun gbọ̀n yín ẹ̀fà àwọn yìí ẹsẹ̀ kí ni ẹ̀fí ilé ẹjọ́ sàn wálẹ̀ dáadáa khaliful majus anábì ní ẹ yapa àwọn tí wọ́n ń bọ iná

ẹbọ̀ dára wà kọ́lẹ̀ kẹta tọ̀rọ àwọn kan náà sọ̀hábà bí Abdullahi bin Umar bí Abu Hurairah jẹ́ láàrín wọ́n ní táwọ̀ yíò tán bá parí iṣẹ́ hajji báyìí tán ṣe hajji tán wọ́n wà fọwọ́ dìrùn gbọ́n báyìí in tó bá kọjá bá ti bu ọwọ́ kan báyìí hmm. wọ́n dì kúkú irun gbọ́n hmm. àbá in tó bá léhun hmm. kó wà fi jíjọ́ ìgbà ó èyí tá àtúwárí mi lọ́dọ̀ sábẹ́ náà kó tún pọ̀ jù bá ń lọ àlí wọ́n nílò gbọ́n rẹ̀ fẹ́ gùn tóbi dòrò báyìí wọ́n níbi ó fẹ́ dé ẹ̀ níbẹ̀ lè jìkà rẹ̀ báyìí abu isaka al-huwaini rahimahullah àwọn náà bèèrè ọlọ́rọ̀ al-imam al-albani alayhi rahmatullah asaru wọn bèèrè wọ́n sì pé ó lálàáfíà hmm. ala kulli hal mú la ń lọ ní pé ọlọ́mọsá mẹ́sẹ̀ wa dúó hmm. ó sì fẹsẹ̀ wa dúó dáadáa lórí sunna hmm. àti lórí tawhid má fàánù gbọ́n rẹ̀ wọ́n sì débẹ̀ àkókò kò sí mọ́ àti kọjá àsìkò tí wọ́n ní ká lò wasali wa sallim wa ala